أعوذ بالله من الشيطان الرجيم وقال الملك إني أرى سبع بقرات سمان يأكلهن سبع عجاف يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبدون قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين And the king of Egypt said, Verily, I saw in a dream seven fat cows, whom seven lean ones were devouring, and seven green hairs of corn, and seven others dry. O notables, explain to me in my dream, if it be that you can interpret dreams. He said, mix up false dreams and we are not skilled in interpretation of dreams. نعم قالوا ألغاث أحلام قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل آمين فاطر السماوات والأرض آمين عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون آمين. اهدني لما اختلف فيه من الحق بإذنك آمين. إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم آمين اللهم علمنا ما ينفعنا آمين. وانفعنا بما علمتنا آمين. وزدنا علما آمين. يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الخبير السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أيها الأخوة inú ọ̀rọ̀ wa tí a ti bẹ̀rẹ̀ ní àná òun náà ni àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ìṣẹ̀lẹ̀ méèrírí àbí àlá méèrírí àlá tá a lè pè ní ọ̀kan láwọn nínú àwọn àlá tí ó ṣẹlẹ̀ sí ọba Egypt lẹ́yìn ìgbà tí ànábì ọlọ́run ṣẹ̀wọ̀n lọ́wọ́ alayhi salatu wassalam àlá ńlá tó wá ṣẹlẹ̀ sí ọba Egypt yìí ọwá jẹun tí ọlọ́run fẹ́ fi ṣe sábàbí tá a fi fẹ́ fa ẹrúsìn wa olólùfẹ́ wa ààyò wa ànábì wa Yusuf alayhi salatu wa salam tá a fẹ́ fi fàjáde kó nínú wàhálà àti ìdààmú ayé tó wà níbẹ̀ àlá náà ọkàyà débi wípé gbogbo ọba ní ma strong torí pé kíyàn tó dórí ààyè ọba àbí ààyè ọlá yóò ti pass through oríṣiríṣi àwọn ìpèníjà ìtí wá máa ń sọ gbogbo ẹni tó bá jẹ́ èèyàn ńlá yóò ti jẹ́ kán láyà torí pé ó ti kọjá nínú oríṣiríṣi àwọn ewu ayé ní tí ọba mú ọba tí bá fi ń ké yé yé ẹgbà mí lọ́mọ pé tó bá lọ bá ìwọ tó kìí ṣe èèyàn bẹ́ẹ̀ ó ti dàdàkú dàkalẹ̀ o ọba yìí lálàá àlá tí ní tí ní ènìyàn ńlá jìgìjìgì ara rẹ̀ ọ̀gbá ó ti lọ gbé bá àwọn ẹmẹ̀wà rẹ̀ àwọn babaláwo àwọn tó wò pé wọ́n mọṣẹ́ àwọn kìí bá ti tì gbogbo wọn jọ pé bá mi túmọ̀ rẹ̀ ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ẹjọ́ náà àbí àlàjọ́ náà kàyéfì ni orúkọ rẹ̀ ń a ti túmọ̀ ara yìí nírèfè fún alánà ṣùgbọ́n àkókò kó wa ní papámọ́ra ká lè parí rẹ̀ a wàá so díẹ̀ tó kù ń a súnmọ́ àyà tèmi tí ṣe àyà 44 sóràtù Yusuf díẹ̀ nínú àyà 43 tó kù á jàmọ́ ìyókù sí àyà 44 lẹ́nu ọba ti lálàrí nǹkan méje méje ọ̀nà mẹ́rin tàbá hmm. sì ní 7 times 4 kí ni ó fún wa 48 àbí 7 times 4 28 7 times 4 28 nǹkan méjìdínlọ́gbọ̀n òun náà ni àlá tí ọba ní tọ́lá ló kó sínú méje méje àtúní méje méje gbogbo méje méje yìí àwọn kan tutù àwọn kan gbẹ àwọn kan rẹwà àwọn kan burẹwà ọba ti lálàá ó ti wá gbé àlá náà lọ bá gbogbo àwọn tó rò wípé wọ́n gbọ́dọ̀ fún un ní solúsàn ìdí nìyẹn nígbà tó fẹ́ pè wọ́n nínú ẹ̀kọ́ tàná A'udhu billahi minash shaytanir rajim A'udhu billahi minash shaytanir rajim olùgbọ́ ẹnu sọ fún ọ yí pé a gbé ìta afẹ́ ibi àti dúró lánàá a gbé máyà 44 ọba sọ fáwọn aráàlú àwọn èèyàn ńláńlá tó ti kó jọ àwọn tó yí pé kì bá a ní wọn àwọn tó gbà pé àwọn ẹni ọ̀jọ̀gbọ́n torí wọ́n pé jùlọ tí wọ́n lè túmọ̀ ìṣẹ̀lẹ̀ yìí fóun tí wọ́n lè la ọ̀nà fóun tí wọ́n lè fún un ní rínà torí pé wọn ọ̀mọ́bi tó wọ́n yà sí ó ní yá ayò halmaláwò aftu ní fi ìrò ya yá ayò halmaláwò aftu ní fi ìrò ya كنتم للرؤيا تعبرون قالوا أضغاث أحلام قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين وما نحن بتأويل الأحلام بعالمين báyìí ni ọba ṣe pé àwọn aráàlú yá ayé alìmáláwù ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n àti sàlàyé máláwù fún wa lánàá ṣùgbọ́n ìjẹ́ kákọ́ túmọ̀ àyà náà lérè fi fún wa kó lè bá sopọ̀ fún wa ọba sọ pé mo pẹ̀ ẹ̀yin tẹ́ ẹ lọ́gbọ́n ẹ̀yin tẹ́ ẹ pé ẹ̀yin tẹ́ ẹ yanjú ẹ̀yin tí mọ̀ iye ẹ̀yin tó yẹ yé tẹ́ ẹ mọ̀ kọ̀kọ̀ àyìnyó àyìn àfitú ní ẹ bá ń tú iṣu ọ̀rọ̀ yìí désàlẹ̀ kòkò kó lè bá yé ní aláfimọ́láyìn kò yé ní aftiwu ní fi ru'ya ẹ̀sà àlàyé kí a máa pè fatiwa ìntàlá wẹ́lẹ́wẹ́lẹ́ náà wọ́n ń pè ní kíni ẹ̀yìn pé èèyàn mufti láì jẹ́ sí pé ọmọ ọ̀rọ̀ gbé kalẹ̀ èèyàn hmm. lè pé ọ̀rọ̀ tí mo gbọ́ ìfatiwa mo gbọ́ láì jẹ́ sí pé yí ọ hmm. fatiwa yàtọ̀ sí jawab hmm. gbogbo jawab kọ́ ni fatiwa ṣùgbọ́n gbogbo fatiwa ni kíni jawab torí fatiwa ní agbára ju jawab lọ ló fi jẹ́ sí pé àwọn onímọ̀ máa ní fatawa tó ọba ka fàtàwà àwọn àfá ọ̀gbọ́dọ̀ má gbọ́n tí wọ́n kọ́ ń bẹ̀ yìí torí wọ́n là á wọ́n fọ yẹ́bẹ́yẹ́bẹ́ fún ọ wọ́n gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ fún ẹ̀ ǹjẹ́ ń pè ní fatiwa nù lọ́ba fi sọ pé a tú ní mi ò fẹ́ gbọ́ yángbáyángbá ẹ̀fọ́ fún mi àfitú ní fi ròyáàì in kuntum lirru'ya ta'burun tó bá jẹ́ sí pé bẹ́ẹ̀ sí pé ra yínà lẹ́jẹ́ ṣàǹfọ́n ṣàlẹ́ǹdì wọn nìyẹn tó bá yọ sí pé bẹ́ẹ̀ fi pera yín náà ni ẹ̀jẹ̀ torí pé gbogbo àwọn ìran àwọn èèyàn tó ń ma àlàátú tí ń bẹ nínú ìlú ẹ̀ lóko jọjọ náà ló fi pè wọ́n ní Malawi mọ̀ wá yóò bá ń tán ah, ọba kọ̀kọ́kọ́ sọ fún wọn pé wọ́n túmọ̀ àlà tó fi sọ àlà fún wọn hmm. ṣe pé tó bá jẹ́ sọpọ́sọ fún afẹ́ bá ń túmọ̀ aláì lẹ́yìn ìgbà náà ṣẹ̀ṣẹ̀ wá sọ àlá fún wọn ọ̀rọ̀ yẹn ó lágbára díẹ̀ ṣùgbọ́n ọkọ́kọ́ sọ àlá tó lánà wọ́n ti wá sorí kọ́ kálukú tó ronú kọ̀sẹ́ tí ò ní fẹ́ túmọ̀ àláhùn níjọ́ náà torí pọ́ fẹ́ gba ráǹkì níwájú ọba gbogbo àwọn tó bá súnmọ́ ọba wọn máa fẹ́ kọ́ pé tàwọn ẹni nọ́mbà wán ni ẹni tó bá dé any palace àbí any secretariat wọ́n máa sọ láàrin ara wọn pé òun ni nọ́mbà wán nínú ìjọba gómìnà báyìí hmm. òun ni nàmbà wán ní ìjọba pírẹsidẹ́ǹtì báyìí hmm. torí pé tí gbogbo wa bá sọ̀rọ̀ tí ẹni yẹn ọba tí ìsọpọ̀ ń fara mọ́ gọ́fúnà ò ní sáyẹ̀nsì o hmm. wọ́n wà máa léra wọn wọ́n wà máa suspect ẹni tó jẹ́ sí pé gọ́fúnà ò ní sáyẹ̀nsì kó rí kọ́yẹ́ pé gọ́fúnà ọ́ accept àbí ọ́ support wọ́n máa suspect ẹ̀ pé ah, aláwo rẹ̀ gbóná ó ti dé gómìnà mọ́ agolo oh. ló fi jẹ́ sí pé àwọn tí ọba kójọ ń jọ yẹn àwọn gbogbo àwọn tí wọ́n lágbára ló kójọ ló fi sọ fún wọn pé ọmọ lálàbá yìí tó bá jẹ́ sí pé bẹ́ẹ̀ sí pera yín àti bí mi náà ṣe ròyìn sí bẹ́ẹ̀ náà lẹ tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ sí ń pera yín o náà nìyẹ tú. àfa àtọ́mọ bá débi ẹ̀rù ẹ̀rù sí kí ni ẹ̀rù bà nígbà wọn rí tó jagbára wọn lọ eh, wọ́n sọ̀rọ̀ ẹ̀ ń dá o kọlu. kọlu ẹ̀mí ìbára fẹ́ sọ̀rọ̀ ẹ̀dá ń gbá mi kò ní sọ̀rọ̀ ẹ̀dá direct ọrùn mọ́bì kan hmm. ọba ní lè rúyá ẹba ń túmọ̀ àlà àwọn ní àbọ̀gáṣù àhìlá àwọn òpè lálàntó hmm. ẹ̀ẹ́sẹ̀ mọ̀ pé wọ́n wá ọ̀nà àbáyọ ni wọ́n fẹ́ jẹ́wọ́ pé ah, ignorance làwọn hmm. àwọn òpè ah, àwọn ìta sí yẹn jọ́nsọ ni àwọn ìta sí yẹn àbọ̀gáṣù àhìlá ọ̀lú àbọ̀gáṣù àhìlá ẹ̀ wọ́n ní àwọn àlá dáradá ní àlàtẹ́ láyé ẹ̀ tí ń jẹ́wọ́ pa àmọ̀túmọ̀ rẹ̀ àwọn àlá ilé àwọn àlá àwọn àlá tí ò ní túmọ̀ àwọn àlá àlá tí ò àlá àlá àlá lébi pa náà ni kìí sàlágídí ọba wọ́n wá tún wá fọra wọn mọ́ tí ń jẹ́wọ́ pa àmọ̀túmọ̀ rẹ̀ wọ́n ni wà máa náhùn bí ta'wílì àhàlámi bí alìmí wà máa náhùn bí ta'wílì àhàlámi bí alìmí wà máa náhùn àwáwó <laughs> àwọn ìtumọ̀ bá àlàrà dáradá báyìí kò tí a ṣe ẹ̀lọ́ fún gan bí alìmí náà ẹ̀yìn bí a ṣe kọ́ sí àwọn ọ̀lọ́ fún kọ́ sí àwọn alágídí náà ni àwa ṣe kíni àwa máa tún ti wà àwọn ètò àlà tí ọ̀dá ní ti wà àwọn alágídí òun náà ní kíni làmá tún ti wà ẹ̀rí ibi yẹn ṣe túmọ̀ bí yẹn ṣe sọ́ra wọn iná àná ni bí wọ́n ṣe ṣe kíni yẹ wọ́n kọ́ fara wọn hmm. ẹlòmí jẹ́ sí pé bí nǹkan bá káyàn mọ́bì kan bí ò ṣeé ṣe yọ́ máa hàn papọ̀ hmm. àwọn ọ̀jọ̀gbọ́n ọjọ́ náà ti ń pera wọn lọ́jọ̀gbọ́n wọ́n bá nǹkan tó ju agbára wọn lọ wọ́n bá pàdé wọ́n ní wà máa náà bí ta'wil wà máa náà bí ta'wil al-ahlami bí àálìmí wọ́n níbi àálìmí náà a máa pa àlá tí ọ̀dá báyìí ti wà àwọ̀ lọ fún wọ́n tún rí díkù àláhùn wọ́n yẹ̀yẹ̀ àláhùn rẹ̀ mm. àwọn àlára dáradára tẹ́ wà láyé ṣe náà làwọ́ wà máa túmọ̀ fún àwọ̀ lọ fún gbogbo nǹkan báyọ̀ àti bí nǹkan gidi lẹ́fẹ́ sọ̀rọ̀ ẹ̀rí bí wọ́n ti dáàbò bora wọn yá ayó alìmàláwù tó ní ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin olóye tẹ́ dúró tì mí a ní wọ́n máa lo gbólóhùn máláwù lóríṣiríṣi ọ̀nà ṣùgbọ́n mẹ́ta wà tá a ṣàlàyé fún wa lánàá a ní tọ́ bá rí máláwù wọ́n a máa túmọ̀ sí àwọn ẹmẹ̀wà ọba àwọn abẹ́sìnkáwọ ọba àwọn ọwọ́ ọ̀tún òsì àwọn mínísítà àwọn commissioners àwọn rep àwọn senators wọ́n a máa lò wọ́n fún máláwù tẹ́ bá ní máláwù president àwọn senators àwọn kankan ministers yẹn mọ́láwù gọ́ọ̀nà àwọn kọmíṣánná àti àwọn kankan pa kankan pa àwọn èèyàn ni ẹ̀rí àwa ni wọ́n máa lò wọ́n fún àsìkáyà fún àtójúwe rẹ̀ fún irú ẹ̀ náà ni àyà tá a wà náà yá ayé wà mọ́láwù ọba pé àwọn alásùnmọ́ rẹ̀ hmm. nù túmọ̀ kí ta fún mọ́láwù lánàá òun náà ni kí wọ́n máa túmọ̀ mọ́láwù fún àwọn kèfèrí wọ́n máa lò fún kí àwọn ìtumọ̀ kejì tó nìyẹn nù túmọ̀ ẹlẹ́ẹ̀kẹta wọn máa lò fún àwọn òbílẹ̀jẹ̀ hmm tó tó bá wá jẹ́ sí pé wọ́n ń lo máláwò fún àwọn alásùn mọ́ àwọn ẹni ayé bí yẹn bá wá jẹ́ ni ọlọ́run sẹ́ni ọlọ́run náà ni alásùn nídìí alásùn mọ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọn láwọn sàbí sàbí làwọn anábì Musa òun náà láwọn sàbí tiẹ̀ náà bẹ́ẹ̀ náà ni anábì Isa ó ní hawariyun èyí ti tí wọ́n máa lo máláwò fáwọn yẹn náà ni tí wọ́n bá wá lò fún wọn kí wá lẹ́yẹ ká máa lò fún ọ ló fi jẹ́ pé a sọ pé amma ahlul akhirah fa'innahum ìmá ọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ àtàwọn ẹni ọlọ́run náà àwọn tó bá túnmọ́ wọn àìpè wọn ní mala'u hmm. a máa pè wọn ìmá ashab kápẹ́yà ní tàbí ọlọ́run sì lò fún ànábì alayhi salatu wasa ó lò fún ara rẹ̀ hmm. ní ashabi ashabi látàṣubú eh, ashabi ashabi ashabi ó eh, fúnra ní sàbí ẹjá lọ́wọ́ náà lọ kùránì a rí pé ànábì Musa náà sàbí làwọn tí wọ́n tẹ̀lé òun náà mm. eh, tó jẹ́ pé ànábì wa ànábì wa ànábì wa ànábì wa Musa àti ọmọ ìyá Harun àti gbogbo àwọn tó tẹ̀lé wọn lẹ́yìn wọ́n máa jẹ́ ashab Suratu Shu'ara gbogbo nǹkan pẹ̀lẹ́rìí ni Hmm. ẹnìkan ò gbọ́dọ̀ sọ̀rọ̀ nú ẹ̀sìn yìí láì mú evidence wá hmm. tó bá sọ̀rọ̀ tí ó wà ní evidence wọ́n tó ń gbọ́ mi challenge ẹ̀ pé kí ní ẹ̀rí ń tọ́ọ̀sọ́ hmm. tí ó bá ti lẹ́rìí mú rọ́bìṣì ẹ̀dànù kódà kí láwà ní òtún gbogbo maktaba library dáwà kódà kò jẹ́ ọmọ àfá kan tí gbogbo ayé ń sọ pé ah, àfá òkè gbé mi ni mm-hmm. tí ọba ti mẹ́rin wá ọ̀rọ̀ rẹ̀ ò nítumọ̀ islam bó ṣe wá nìyẹn mm-hmm. lájọ́ tó lọ́nà ti fi islam rán ànábì wa muhammad sallallahu alayhi wa ọmọ àmà pẹ̀lú àdìlà yẹn ló fi jẹ́ pé àfá àgbà muhammad bin abdul wahab rahimahullah ta'ala ó ní ma'rifatul islami bil adilla mm-hmm. <laughs> àwọn èèyàn bí ṣòyókù ní àfihàn islam ṣe ìmáàmù wa ni kéèyàn ọmọ islam pẹ̀lú ẹ̀rí ẹ̀rí náà ní tọ́bá sì ká gbogbo tíra wọn náà ma gbọ́ wa qawlihi ta'ala wa qawlihi ta'ala ọ̀rẹ́ pé wà dalilu wà dalilu lọ́kọ́ọ̀fì wà dalilu ah, wọ́n ká ẹ̀rí lọ ní tí wọ́n ilé kí ó tí ọba ti válú ẹ̀rí kí ilé kí ó gidi gbogbo àfáà ti bá ń sọ̀rọ̀ tí ọba ti válú pé àkùrán máa káyà máa ka hadithi ẹ̀rọ bí iṣẹ́ ìdànù ẹ má gba ọ̀rọ̀ rẹ̀ torí pé ayé ti kú ayé ìsìláàmù ti dáa àwọn èèyàn ti nímọ̀ hmm. bó o lè fi kéwù kà ó lè fìwé kọ́ ọ fìwé béèrè inú gáwù pé kí ni àbítọ́ ọ̀rá tíra ìwé tí wọ́n ń kọ́ lóyìnbó pé kí ni tẹ̀rí àsọ̀npa nǹkan rẹ̀ hmm. ọmọ tó yẹ kó ṣe ìmọ̀lá kan máa ń ṣe dábàrà bí pòfẹ́sọ̀ kọ̀ọ̀kan àbí lẹ́yìn dókítọ̀ tó lecturer and school tàbí kó yàkọ̀ yẹ́ sí pé teacher primary ni ọ ìmọ̀lá ń ṣe ká tó máa ríru yín kẹ́ tó máa tẹ̀lé àwọn àfáà aláìmọ̀kan gọ̀ọ́ gọ̀ọ́ lẹ́yìn bọ́ọ̀ bá lè kéwú wọ́n ti fòyìnbó túmọ̀ àwọn ọ̀rọ̀ ẹ̀sìn yìí ọ̀ gbọ́dọ̀ wá nǹkan kan àbí kọ́ ọ̀rọ̀ àánì àbí kó o tiẹ̀ béèrè pé níbo mo ti rí ìwé báyìí rà ọ̀ máa ń tọ́lọ̀ ń wí ọmọ níta nìyà bèwí sallallahu alaihi wasallam ọlọ́run sì wà má wọn ní bídí àyẹn wọn ò rí ìwé wọn túmọ̀ sí òyìnbó àbọ̀ gbogbo òwe tí wọn èdè oko tó fi kọ́ náà lọ wà ń bẹ̀ èdè tó ti kú wọn ò rí túmọ̀ síta ọlọ́run ti ṣe nǹkan fún wa ní Islam gbogbo tí ra ṣe kọlẹ̀ àlùbáyé ní àti fẹ́ẹ̀ translate sẹ́yìn ìbòtán kí lọ́wọ́ kù mọ́ gbogbo tí wọ́n Muhammad bin al-Wahhab rahimahullah imam Muhammad bin al-Wahhab náà jùlọ ìtumọ̀ rẹ̀ sí ìbò tẹ̀ kó yà á ti túmọ̀ sí Yorùbá dáadáa àwọn kan tó ń túmọ̀ ẹ̀ lọ́wọ́ báyìí ká lè bá a mọ̀ pé nǹkan ti dáa ẹnìkan ò lè fi dúró bu ẹnìkan kan lójúmọ́ náà ẹ̀sìn Islam ìmọ̀ ìwọ lọ́kàn máa ráre àbí òun náà ni kí ni wọ́n ń pe àwọn sáńtẹ̀ lánàá bíi Musa àtàbí náà ni sọ́tù ṣọ́ ara ayá 61 àti 62 ọlọ́wọ́ bá sọ pé falamma tara al-jam'ani qala ashabu Musa falamma tara al-jam'ani qala ashabu Musa ní ọba tí a dúró ń bẹ̀ yẹn ṣùgbọ́n àfẹ́kọ́jẹ́ sí pé mọ́là múdúrọ̀ kúnà láti dú hmm. eh, ara àwọn hikmanu hmm. bí yàn jẹ́ ẹ̀ńtọ́lọ́ fún lóye láàfáà èyí ti pé ọkà máa káyà rẹ lásán ó ti máa dún bẹ̀ báwọn tàbá dún bá ní ìsìn àsọdà hmm. òun sì lẹ́fídẹ̀ǹsì wa láàrin hmm. ṣùgbọ́n mo kó máa pé ọyá ẹ̀ka tó wà lẹ́yìn ẹ̀ kọ́ọ̀là kálá ìnàmáyàrọ́ pé sáyà rí ẹjá tún ké kọ́ọ̀là kálá ìnàmáyàrọ́ pé sáyà tún ké lẹ́ẹ̀kan sí àdúrà nìyẹn ìnàmà ìrọ̀bì sáyà gbólóhùn kan tánà bí Musa mọ́lùmọ̀ nìyẹn alayhi salatu wa salam ẹ̀ ló fi wọ́n fi áhùn ẹ̀ bá fi kí ni á lò mà yíyà nìyẹn tawakkul òní kọ́ọ́lá anábì Musa sọ pé kálà hmm. ṣe fi ráúnà òun yóò wà kánà tí èsì pé mò ń sin nǹkan mi ju tọ́lọ́n lọ tó bá yẹ pé tọ́lọ́n la bá ń fi kálà kò lè pọ̀ gbọ́dọ̀ yí bẹ́ẹ̀. ìwọ náà tó ń gbọ́ mi tẹ́nìkan halẹ̀ mọ́ tó jẹ́ pé tọ́lọ́n ló ń ṣe tàbí ó ń ṣe bá kan sọ pé kálà. kọ́lá kálà. ẹ eh, ọ wá sọ pé nàmà ayà rọ́bì. àgbóyà ń bí iṣẹ́ ọlọ́run ni tá a lọ jọ́nà àwọn ànábì ọlọ́run àwọn súnà wà máa ṣe díẹ̀ díẹ̀ ọmọ ṣe hmm. ṣe ẹ̀ṣẹ̀ ó gbóyà ní hmm. ẹni tó bá ti gbóyà ó borí wọn hmm. àwọn tó wí lánàá rèé ẹ̀yà ta ló borí nu Musa àti Fìràhùn èèyàn wo wèrè tí ń bẹ́ńlẹ̀ ní ìtọ́tò Fìràhùn náà kò sí àwọn wa sọ pé àwa ródodo kára ní sọ àwa máa tijú ẹnìkan àà lè tijú ẹni bọ́ọ̀dì inú ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ ẹ̀sìn ni o tó bá jẹ́ pọ́rọ̀ ẹ̀sìn ni kò sójú tì mẹ́ ọ̀rọ̀ ayé ẹ̀yẹ́ lè já lówó ká pé ojú ń tì mí láti sìn ọ̀la hmm. ẹ̀ wà bẹ́ẹ̀ obìnrin wa lè sẹ̀wá pé ojú ń tì mí láti bàjà nítorí ẹ̀ ẹ̀bí nǹkan àárín ara wa lélẹ́hùn hmm. ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì ẹnìkan máa fẹ̀sùn sí yẹ̀yẹ́ àbí wọ́n máa rárí ẹ̀sìn àbí wọ́n máa darí àwọn lọ sínú igbó yọ́ máa púrùfù nǹkan tí ọ̀dánú ẹ̀sìn kọ̀sáyẹ hmm. ìgboyà wà torí pé a ti mọ̀ fún àwọn ànábì ọlọ́run látẹ̀lé àwọn àmà lórí ayà ìpé kọ́ọ̀lá kálá àfi tí rọ́bì yìí rọ́bì tí ànábì Mùsá wíńjọ́ náà àfi tí ọba sí lókù tí bá ti ń bẹ àbọ̀ òòlé tó a fi ẹgbẹ̀gbẹ̀ tí bá ń gbógun tẹ̀sìn òòlé burú tó fẹ́ràn hmm. tó ń ti bẹ́ẹ̀ náà rọ́bì jọ náà ọba tó <laughs> fẹ́ràn dànù hmm.

àwa ń wò pé ẹ̀hìn àmà ṣe díẹ̀ díẹ̀ àlẹ́bí mọ́ sọ̀rọ̀ ṣe díẹ̀ díẹ̀ ọ́ àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ṣe díẹ̀ díẹ̀ ọ́ sọ̀rọ̀ má bú yẹn àlẹ́bí mọ́ sọ kálá. ọ̀rọ̀ kálá ìnàmọ̀ ìrọ̀rọ̀ gbé sáyà abẹ́lọ́wọ́ ọba agbára ayà yìí kó dénú gbèsè ayé gbogbo ẹ̀sìn sòdòdó láyé yálà nàìjíríà lọ́wọ́ ní agbára tí ń bẹnu ayà yìí kó dénú gbèsè kó dé sínú gbèsè ayé ọwà níta nàìjíríà ní ojú tòdodo táwọn ànábì ọlọ́run mú wá pẹ̀lú ògbó ọlọ́run ìtumọ̀ ayà yìí àti àlùbáríkà nú ayà yìí kó máa wọnú gbèsè ayé rẹ̀ ọwà wàhálà nú ayà yìí náà ń bẹ Eh, tí wọ́n sọ láàrin ọ̀n bẹ̀lẹ̀ yẹn àbí hmm. wọ́n tẹ̀rì ni eh, wọ́n parẹ́ ni tọmọtọmọ tayataya gbogbo nǹkan wọn lọ́parẹ́ tán kódà gbogbo nǹkan gan lọ́parẹ́ tán pátápátá eh, ìdàkejì ẹ̀ náà fún gbogbo ẹni tí ń spread aburú jáde hmm. kó máa jẹ́ tiwọn náà kọ́ọ̀là kálá ìnàmà lẹ́yìn eléyìí náà àwádìí rẹ̀ tí ó máa sọ yí pé àìnímọ́láhù àìlò fáwọn abẹ́sìnkáwọ́ àfá àwọn ẹni ọlọ́run ní àbá jẹ́ àfá ní ìsìn gbogbo ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀gbọ́dọ̀ máa pè wọ́n ní mọ́láhù tó bá ti ẹ̀fẹ́ pè wọ́n ní nǹkan àwọn ànábì ọlọ́run ní ọjọ́ hmm. kọ́ máa pè wọ́n ní àṣáábí hmm alìmọ̀ kan ní kíni má sì gbọ́ ohun torí pẹ́lú mi àmà jí ọ̀rọ̀ wíwọ̀ pé àwọn àti ní gbogbo àwọn ọmọlẹ́yìn àfáà náà ọmọ ẹ̀jẹ̀ sàbí èyí ń dáhùn ní ọmọ kíwù nù ǹjẹ́ ń pè ní àṣàbí òun náà ni àwọn alábàárin ìdí táwọn sàbí náà fi di àṣàbí náà ni pé àwọn alábàárin àṣàbù ó kọ tó níyì ní tó sì ní ládánú ju ká máa pera ní mala ulọ àwọn ìrẹ̀lẹ̀ tí wọ́n wáyé pé àwọn àwọn sọ́tún námìlì àyà 38 wípé النبي وسليمان عليه الصلاة والسلام وأما ما ورد في قصة سليمان فإنه كان عليه الصلاة والسلام عليه الصلاة والسلام فإنه كان كذلك لاقتران نبوته بالملك بالملك عليه السلام آه طبعا أنه سورة النمل تولوا ملأوا فوا وتتلع النبي سليمان لين sẹ́mọ̀ pé aṣọ fún apí àwọn tó bá tẹ̀lé àwọn ànẹ́bí ọlọ́run lẹ́yìn ashabu lẹ́yìn ká máa lò fún àbí nǹkan míì tí èsè máláwù wọ́n máa lo máláwù fáwọn tó tẹ̀lé ànẹ́bí Suleiman lẹ́yìn a sábà ní kílọ́fà a sọ fún ọpẹ́ ntọ́fà náà ni àyà ìta wà ní sọ́tún nam láyà 38 ọlọ́run bá sọ pé kọ́lá yá ayyuhal malahu ayyukum ya'tini. kọ́lá yá ayyuhal malahu ayyukum ya'tini عرشها قبل أن يأتوني مسلمين ó ní yá ayọ́ anábì Suleiman sọ pé ẹ̀yin èèyàn o ẹ̀yin ẹmẹ̀wà ní nínú ìjọba hmm. àjọ náà anábì Suleiman ò pè àwọn àfá hmm. ṣẹ́mọ̀ pé ṣẹ́mọ̀ ti jáná bí ọlọ́run tó tún wá ní ọlá tó tún níjọba anábì Suleiman méjèèjì nílò ó ń lo ọba ó tún lo ànábì ọlọ́run hmm. ẹ̀wọ̀n á ní áyà ìjọ náà kìí sàwọn àfáà kìí sí ànábì jánàbí ọlọ́run kọ́ fẹ́ lò ní jòkó jọ́nà kí ló fẹ́ lò ní jòkó jọ́nà ìjọba ló fi jẹ́sí pé ó fi ní yá ayé alìmọ̀láhùn tí wọ́n bá bẹ̀rẹ̀ lè pé sáwọn àfáà ọmọlẹ́yìn ànábì sùlẹ̀mánà wà ní jòkó jọ́nà ìyá àtìtì máa sọ pé ah kò sùn mọ́ tí wọ́n wà mẹ́ hmm. àwọn tó wà ní jòkó jọ́nà àwọn tí wọ́n ń darí ìlú ni hmm. bí ìwọ ni sọ́jà ah ìwọ ni ìwọ ni treasurer hmm. ìwọ ni kíní báyìí ìwọ ni gbà ẹ̀yìn lẹ́ ìwọ ni baálẹ̀ bí báyìí hmm. ìwọ ni balógun bí báyìí hmm. àwọn tó wà ń dùkùn jọ náà nìyẹn o ló fi sọ pé yá ayú alìmọ̀láù. ọ̀la yá ayú alìmọ̀láù ayùkún yá tí ní bí àrùsí àkọ́bìnrin ayé yá tún ní Eh, tó bá sì wò dáadáa náà ó rí pé ẹni tí gbága yìí ṣe àfá hmm. àga ní ẹni tí wọ́n lọ gbé wá hmm. àfá kì í gbága àbí àwọn ọmọ ogun náà ní oṣù kínní ní ọ̀rọ̀ gbága ní àti sọ pé àyù àlùmọ́là náà ìyẹn bá nù eh, ọba sọ pé àtún ní fi rò ìyá ẹ̀yà báyìí ní ó lè máa là ẹ túmọ̀ rẹ̀ fún mi ẹ̀yìn kún tún lè ròyìn àtàbọ̀nà fíì ẹ lọ́wọ́ mọ ẹ̀yìn olùgbọ́ mi alákùnrin ìwọ́n tún súnmọ́ àwọn ọba yìí lọ́mọ pé àwọn ọba àwọn gómìnà àwọn pírẹsidẹ́ntì wọ́n fẹ́ràn kí wọ́n máa mọ nǹkan tó jẹ́ kọ̀kọ̀ ló fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ wọn láàfáà ọ̀pọ̀lọpọ̀ wọn ní babaláwo ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìyá ń gbẹ̀jọ́ ó ní bàbá ní tí ó lọ́mọ bá yẹ̀wò pé kí ní ṣẹlẹ̀ lọ́dún yìí wọ́n fẹ́ mọ̀ gbogbo àwọn ọba ayé gbogbo wọn ní aláìsí wọn máa ń tọ́pamọ́ wọ́n máa sọ pé ah, ẹni báyìí yóò gbọ́ láàrẹ o àìtètè yanjú ẹ̀ kókó mẹ́ o mm-hmm. ẹni báyìí yóò ṣe báyìí wọ́n fẹ́ràn rẹ̀ púpọ̀ ló fi jẹ́ sí pé ọ ò lè rọ́ba kan àbí kan tó o bá súnmọ́ dáadáa ó rí i pé ó ní connection pẹ̀lú bá àwọn tí wọ́n bá sọ pé tẹ́lẹ̀ kan bá yọ tó bá yọ ń lu kan ní àá òun máa ń wúra wọ̀ àyàn pariwo ẹ̀ pé a ó wò lóòótọ́ ó sì ń o ó rí i pé àwọn ọba máa súnmọ́ra mm-hmm. torí bí wọ́n fẹ́ máa mọ kí ni yóò ṣẹlẹ̀ mm-hmm. ẹ̀rú kí ni ń kí ni wọ́n fẹ́ máa wá ní ọ̀sẹ̀lẹ̀ èmi wà àtìyàwó àtọmọ ẹ̀ ọ òkúkú darí ẹni kankan ṣùgbọ́n àwọn yìí ẹ̀rù tí máa bà wọ́n jù láyé òun náà ni ìjọba wọn ẹnìkan ò lè bá gómìnà fi ọ̀rọ̀ pé wọ́n fẹ́ gbapò lọ́wọ́ rẹ̀ kọ́ bá fi ṣàwàdà ẹnìkan ò lè bá bí wàá bá wa pírẹsidẹ́ǹtì ọ̀ nàìjíríà ti dàgbà tóun tẹ́nìkan bá sọ pé ẹnìkan fẹ́ àtàkì ẹ lọ́sùn tí ń bọ̀ tí wọ́n bá ilé gẹ̀ẹ́sì kú òótọ́ èyún ni wọ́n ìfẹ́ gbà ní a fi máa ń wádìí pé à ń láìkí nǹkan tó pamọ́ tí kì bá ṣe bẹ́ẹ̀ náà kí lọ́ba yìí ń kó gbogbo àwọn adáhùn sí káàkiri sí oníyá ayò àlùmọ̀lá ẹ̀yìn àtúní fi rò yá yà ń kún tún lè rò yà àti náà wà fi yìí. wà fi yìí أن الملوك يحبون أن يشهد على بالمغيبات أن الملوك العقلاء العقلاء يهمهم جدا أمر معيشة olùbọ́ mi ó yẹ ká tún sọ̀rọ̀ àwọn ọba onílàkàì hmm. àwọn gómìnà àwọn pẹ́sidẹ̀ntì torí wọ́n pé lọ́mọ pé president orí ẹ̀ pé jù àwọn olórí tó rí wọn pé jù làwọn tó jẹ́ sí pé yahoo mohun jidan àwọn tó jẹ́ sí pé gbogbo bó aráàlú wọn ṣe jẹ nírọ̀rùn hmm. náà ni nọ́mbà wà lọ́dọ̀ wọn hmm. bí aráàlú wọn ṣe ṣe kí ni oúnjẹ ọ̀nà ọ̀fun yìí hmm. bí ó ṣe máa dá tòló tòló fáráàlú ẹ̀ òun ni nọ́mbà wà lọ́dọ̀ ọba tó rí ẹ̀ pé jù ní ẹ̀yin ọba aláyé tẹ̀ ń gbọ́ mi ẹ̀yin aláṣẹ ayé tẹ̀ ń gbọ́ mi ẹ̀ <laughs> ìsọ́wọ́ fẹ́ kí wọ́n tún máa ṣe wọ́n tún gbé ọwọ́ lílẹ̀ kejì ìwọ́n máa bọ́ àwọn èèyàn hmm. ǹjẹ́ kí àwọn èèyàn máa ró ń jẹjẹ ẹ pé kìí ṣe pé wọ́n yá bí bọ́ ṣúẹ́ṣúẹ́ bọ́ bá ṣe bọ́ wọn tó wọ́n ṣe gbé ọwọ́ lé tó padà hmm. ẹ wọ́n ṣe máa ròyìn bàbá kan nílọrin bàbá hmm. bàbá Sàràkí àgbàlẹ̀ wọ́n ní bàbá wọn àwọn bàbá adájókòó tí wàá wọn súnmọ́ ju àwa lọ wọ́n ní gbogbo ìgbà ni máa bọ̀yàn sáásáá wọ́n rọ lọ màálù máa pa màálù ṣe kí nìyí ẹ̀sà máa ṣe ń jẹ fáwọn èèyàn ẹ wá wo bó ṣe láyé ó lò ó sí rádà àbí ò sí rádà lójú ayé máa ń sọ ọlọ́lọ́mọ tàbí kìámọ̀ ọ̀sọ̀ kalẹ̀ gbogbo ọlá tó lò kò sí kankan tó tán lára ìdíkù láyé ẹ̀yìn tí wọ́n náà fẹ́ dà bẹ́ẹ̀ bọ́ àwọn èèyàn yé máa kó wa lọ sókè òkun máa fáwọn èèyàn ló ń jẹ ma bọ́ wọn máa tọ́ wọn máa bọ́ wọn máa bọ́ wọn ọba lè dáko ìwọ́sọ fẹ́ dáko náà fẹ́ dáko fún wọn éka méjì ọyà fowó lọ́mọdà tọba tó rówó ń bẹ̀ máa jẹun ìwọ ilé ọ̀làgbára láti dáko ní tiẹ̀ ọ̀dà wọn máa gba ráìsì báyìí lóṣooṣù bíǹsì báyìí lóṣooṣù iye ẹja báyìí iye nǹkan báyìí lóṣooṣù mọ́ wulẹ̀ fún wọn lówó fún wọn ní kíni ọba sì wọ́n lè ṣe kọ́ ọ́n pé àwọn ilé oúnjẹ ti ń bẹ nígboro ìgbè bóyá kẹ́ẹ̀kan lọ́sẹ̀ ni bí gbogbo ẹ bá fẹ́ jẹun o lóṣogbo for example nsìn ẹni pé ok àti sanwó fún ilé oúnjẹ báyìí o kábí gómìnà wa sanwó ọlọ́njẹ́ ilé sanwó ẹ o àwa sanwó fún ilé oúnjẹ o bí gbogbo ẹ bá fẹ́ jẹun lẹ́ẹ̀kan lọ́sẹ̀ wọ́n lọ mọjọ́ tó fẹ́ lọ sáti lọ sílé oúnjẹ báyìí ó sì jẹ́ ó tún mú wá sílé bọ́ bá sì wọ̀ sékèwé ogbe kú mẹ́ ẹ̀yin ẹ̀dánwò ìwọ́n tó ń gbọ́ ní wọ́n test ẹ̀ o kọ́ wá lò bá ń fún bí ọdún kan àbọ̀dún méjì ah ti ẹ ti dá ẹ ò nílò kọ́ ẹsẹ̀ máa polówó kan pé ẹ èmi ni o ah wọ́n ta ni tẹ ah ẹni tó ṣe rú ẹ̀rí o ah ẹni tó fún alóúnjẹ ẹni tó fún alóúnjẹ yìí tó bá tún wọlé lẹ́ẹ̀kejì yóò tún fún aláṣọ hmm. ǹjẹ́ wọ́n rí bára ẹ bá àwọn èèyàn owó sì ń bẹ lọ́wọ́ yín hmm. eh, ibi tá a ti lọ́ńbì ni pé ọba ìyórí ẹ̀ pé Eh, orí ẹ̀ pé ló fi jẹ́ sí pé ọ̀rọ̀ lú ẹ̀ pàtàkì lọ́dọ̀ rẹ̀ hmm. kí lọ́pàá tàbí sọ báyìí lè ánìyàn lè bá kọ̀rọ̀ ẹni torí pé nítorí lálà ó náà ni pé ó rí màálù àrí màálù sì ní ǹdá àjẹ ẹni pé ọlálà rí màálù hmm. àwọn nǹkan oko tó rí náà ọjẹ́ mọ́ nǹkan tá a máa gbìn sílẹ̀ ẹ̀wá òun ní ìsìn oúnjẹ tó tó tún ní nǹkan ọ̀gbìn inú ẹ̀dá fún ọ balance àbí ọ balance ẹ̀ ló fi jẹ́ sí pé ó fi jẹ́ sí pé ọ sáfẹ́ mọ̀ tún máa àláhùn pé à ah, màálù ọjẹ́ mọ́ ń jẹ nǹkan oko jẹ́ ń sún búlà yìí sànábìlì ọjẹ́ mọ́ kí ni oúnjẹ ọjẹ́ mọ́ nǹkan jíjẹ ìdí nì tó fi ń wá nǹkan ìkiri ẹ̀kọ́ nìyẹn fẹ́yìn ọba àtẹ̀yìn aláṣẹ ayé o kẹ́kẹ́kọ̀ọ́ látara ìtàwí kọ́ jẹ́ sí pọ̀ nǹkan gbọ́tàn ànábì Yusuf lẹ́nu wa lásán hmm. ó ní máa ma kí ni àwọn ọgbọ́n àtòyé tí ń ṣe kíni tí ń bẹ̀ẹ́ hmm. Ọlọ́run jẹ́ wúlò fún yín o fíhì annahum yad'una ilma at-ta'bir wa anna ọ̀rọ̀ tí ọba sọ pé ń kún tó lè róyà tààbùrún ó ń túmọ̀ sí pé aláìyí ọmọ ọ̀sùn ìpẹ́lẹ́pọ̀ ní ọ̀kan láwọn tí ó láwẹ́ ẹ̀rí láyé ìyẹn ló fi sọ ló fi pè ní àrúyá ó fi alifa ti láàmù síbẹ̀ àwọn àmọ́ túmọ̀ sẹ̀ pé àlá tí ó kì ń kún tó ẹ̀yìn wọ̀nwọ̀ yìí tẹ́ wá sí ẹ wá sí jòkè lẹ́nu ń kún tó lè róyà tẹ́ ẹ bá mọ àlá tó kì í tú ẹ̀yẹ tó pín bọ̀ ọba gan ó fi rinlẹ̀ pé àlá tó ń lá ìyàbọ̀ kí alágẹ́ni náà wà fí tàfidé mi. wà fí tàfidé mi rúkúyà àmì náà tàfidé mi náà malik ọ̀la yìí mọ̀ àbírí àlùmùtàdìyìn wà nù bí hájà tó ń ṣẹlí dàtí lè máa rí fàtí máa ní hàrá yóò rúkúyà. eléyìí ọ̀rọ̀ àwọn àfáà lélẹ̀ ìṣàánú gé níbi kì í ti kúrú o lè má gbọ́yé hmm. ọba sọ pé ń kún tún lè rúyà ta'buruna ìpìlẹ̀ rẹ̀ ní kó sọ pé ń kún tún ta'buruna rúyà hmm. àwọn ẹni lè rúyà ta'buruna wọ́n ní gbígbé rúyà wá síwájú fẹ́ẹ̀bù yẹn nígbà tó pé I saw you you hmm. mo ọ ìwọ mo rí ẹ̀wọ̀n lẹ́yìn bówó ìmí ọ̀rọ̀ máa sọ <laughs> ẹ̀tọ́ lẹ́lùmí ó tó mẹ́lẹ̀ ń pé àbẹ́rẹ́ ibi tuntun ń sọ òyìnbó yìí à ń sọ fún ọ wípé kó lè bá yọ wípé ntọ́ yẹtọ̀ ntọ́ lẹ́tọ̀ ní èdè Qur'an ó lè má lẹ́tọ̀ ní èdè òyìnbó ṣùgbọ́n lẹ́tọ̀ ní Yorùbá ìwọ mórí àbá ìsọ́bẹ̀ ní Yorùbá mo rí ọ yàtọ̀ sí ìwọ mórí tá a bá ní mo rí ọ ó lè sọ pé àìmẹ́kọ́ ń tẹ̀ jọ mí ni mo ní ẹ̀yàn wá dàbí ẹni pé ọba ń sọ pé in kuntum lirru'ya tààbò tẹ́ẹ̀bá mọ̀ pé lóòótọ́ lè ẹ máa là tó kìí túmọ̀ ẹ̀yẹn tó ti ń bọ̀ wọ́n ní ọ̀rọ̀ yẹn lágbára díẹ̀ ló fi lo in kuntum lirru'ya tààbò wọ́n ní ọwá ń dàbí ẹni pé ń sọ pé mi ò fẹ́ kẹ́ni

wọ́n ni ọwá kò ń bí nkúntún tààbòrò náà róyá lọ sí pé nkúntún lè róyá tààbòrò láti jẹ́ sí pé òpin ìparí gbogbo àyà kọ̀ọ̀kan tí ń bẹ nínú àwọn àyà yìí àyà tó wà lókè rẹ̀ àtàyà tó tẹ̀lé kí ìparí àyà ń kọjọra wọn gẹ́gẹ́ bá ti wí inú ẹ̀kọ́ bí ọjọ́ mélòó kan sẹ́yìn ìwọ náà wá wò ìta ké lónìí ìta ké lọ́wọ́ yìí ó ní ẹ ti rí báyìí ẹ wá wáyà tó tẹ̀lé ẹ wá sọ pé wà máa ní àyà 44 wọ́n ni wà máa nahnu bi ta'wilil ahlami bi alimin wà máa nahnu bi ta'wilil ahlami bi alimin ó rí pé bi alimin náà nónù náà ló ti lọ parí ẹ tí náà ni ta'buruna náà náà mm. náà ó rí pé náà nàní táàbùrú náà ló fi parí ẹ̀ nàná ni àálìmínà òun náà fi ṣe ló fi parí ẹ̀ nàní àálìmínà fi parí nàná ni táàbùrú náà fi parí nàám lẹ́yìn eléyìn tọ́wárí báyìí àwà tún wáyà tuntun tẹ̀lé lẹ́yìn náà àtùn àwòfin sí náà ló ní náà àyà 46 àbí 47 45 oníwàkọ́lá lẹ́bí iná já mínú hù máa wà dákàrà bá àdá ummatin ana una bí okùn bí ta àwílì fàrísìlún wàkọ́lá lẹ́bí iná já mínú máa wà dákàrà bá àdá ummatin ana una bí okùn bí ta àwílì fàrísìlún Eh, nùn náà lọ parí ẹ̀ ẹ̀tún wá wẹ̀ tó tún tẹ̀lé tó jẹ́ 46 ó ní níparí ẹ̀ ní kọkà torí àkókò ọ ní. láàlì àrùjẹ́ ìlànà sílà àìláhùn yá aláhùn. نعم لعلي أرجع إلى الناس لعلي أرجع إلى الناس لعلهم يعلمون أو بانك يعلمون ya'lamuna ọ̀rọ̀ pé kìrá àkánwà jẹ́ mọ́ kàbánà ya'lamuna àfá àfá òní kìrá Kùránì ìjọ kan bọ̀ dẹ́bà túlẹ̀ fáwọn èèyàn láì pínlẹ̀ ẹ̀kọ́ láwà níbi hmm. eh, ayàtà bá fẹ́ fi ṣe tafsir ẹwà kà ní bí ẹlẹ́múbìrì wáyà mẹ́fà wà hmm. kẹwàá mú kìrá méjìlá wá lórí hmm. kórí ẹlẹ́gàn ṣe kí ni ọmọ afọ́dà nù bí torí òun ti àwọn òfin àti kòránì náà tún kàbẹ̀ ẹgbà tó wà á mọ̀ ọjọ́ pé ojú pàrọ̀ sí àti kòránì èyí tó dáhùn fi kọ́ ẹgan ọmọ wíṣì tí gbogbo ayé gan mọ̀ ọmọ wíṣì làálàhùn yàálàmúnà yàálàmúnà náà nìyẹn náà wọ́n ní tọ́fà tí ó fi rí nù ẹ wá jábọ́ sí àyà tó parí ẹ̀ tí ń ṣe àyà ti òní bọ́ọ̀wù làwọn èèyàn yìí ti sọ̀rẹ́ńdà wọ́n sọ̀rẹ́ńdà pé qalu adghasu ahlam qalu أبغض أحلام وما نحن بتعبير الأحلام بعالم wọ́n ní àtọ̀kọ́sù àhìláàn wọ́n ní àlá ńlá àlá dáradá àlá tí ò ní túmọ̀ àlá tí ọ̀kọ́ rí ibi kankan tí ọ̀kọ́ sẹ̀ ibi kankan lẹ́yìn wa ọba ní a máa túmọ̀ ta ni wàá túmọ̀ ilé èmi ò ẹnì kankan ilé túmọ̀ rẹ̀ wọ́n fi lẹ́nu sọ fọ́ba pé kọ̀sẹ̀ tó lè mọ̀ túmọ̀ àlá tó ẹnì ìtúrú ẹ̀ ló fi jẹ́ sí pé a máa kéwu lọ lábẹ́ rẹ̀ pé kọ́ọ́lù bílá ṣèṣinà wọ́n ní gbogbo wọn ní sọ̀rẹ́ńdà pé kọ̀sẹ́ńtọ́ máa ìtumọ̀ àlàyé máa مع أن الملك ناداهم نداء تكريم بقوله يا أيها الملك tó ń ti bẹ́ẹ̀ náà ọba sì pè wọ́n ní pé pé ẹ̀yin pòfẹ́sọ̀ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ń wọlé túmọ̀ rẹ̀ tàbí àbá gá àyàn sókè tó pẹ̀lú ọkọ rẹ̀ àyọ̀fẹ́ fita díẹ̀ yọ̀fẹ́ yọ̀fẹ́ ti fita fita díẹ̀ yọ̀fẹ́ ah ẹ̀rọ ni wọ́n yóò gbogbo ẹni tí wọ́n mọ́tò ní gbogbo òlu tí mo ti rìn láyé mi ọ̀rẹ́ ní tí mo mọ́tò wà jẹ́ àbí bóyá mọ́tò máa ń dà lọ́wọ́ wa kọ̀mọ̀ pé automatic ń bẹ ní ayé lọ́bá gbé ká automatic ọ̀yá ayá bisimilá àtọ́bá mm. ah, sílẹ̀ yóò pè á ah, ah, àwọn òkú mọ́tò bá ìyàwó ẹ̀ṣẹ́ kí ni ẹ̀yà kan tí máa ń rà lókú àbí <laughs> àbọ̀ automatic mm. ẹ̀yìn yóò sáwà nǹkan kan wú tó ó ti pọ́n lé ẹ̀yà á máa expect yẹ kó tiẹ̀ try kó tiẹ̀ ta bíọ́bíọ́ dẹ̀ jẹ́mi náà tiẹ̀ wò á tó bá rí pé ikú lòun fi ṣeré hùn mm. torí bí wọn ọmọ ibùdó ní ó ti máa kò lè máa kíkì gan ìgbìmọ̀ láti kíkì ẹ̀wò láti ṣe kò lè yé náà tó ń ti bẹ́ẹ̀ náà fi yíwa yí pé òun ò lè túmọ̀ àláì náà àdọ́rọ́tò àhlám wàláàkì máa dà kọlù kí ni wọ́n sọ fọ́bà hmm. nígbàtí wọ́n ní kan túmọ̀ àlá wọ́n ní àdọ́rọ́tò àhlám hmm. wọ́n yẹ gbólóhùn méjì ní olùgbọ́ mi gbólóhùn méjì lọ́wọ́ mi àdọ́rọ́tò àhlám wọ́n mú kọ́kọ́rọ́ ilé eh, kọ́kọ́rọ́ ma sàpítì ẹ̀ sọ́dọ̀ yáà ń pé ilé ni ó ní kíùn hmm. eh, bẹ́ẹ̀ náà ló wà nú èdè Qur'an àbọ̀gọ́sù hmm. ahlam hmm. wọ́n sàpítì àbọ̀gọ́sù síbi ahlam ahlamu làlá wọ́n máa ní àbọ̀gọ́sù ahlam ẹ̀ máa gbọ́ kí ni tó máa la àbọ̀gọ́sù ẹnu àwọn àfáàní ọ̀sánfààní bíi eléyìí بكسر الضاد المعجم وهو ما جمع في حزمة واحدة من أقلات النبات وأعواد الشجر wọ́n ní náà ní ká kó àwọn ìṣẹ̀pẹ̀ igi oríṣiríṣi jọ bó ti mú igi tọ̀gbá igi dẹ́ngbéyàrò ìṣẹ̀pẹ̀ igi ọ̀sá kó gbogbo ẹ̀jọ àrùn jọ àwa ṣe kéékèèké bí igi ìsáná àwa ṣẹjọ kòkòrò kan bẹ sí máa mú gbàgbé kọjá àmọ́ pè ń gbàgbé dáwọn ẹ̀rọ kòkòrò ká ń bẹ tí máa ṣẹ́gi sọ́run àbí nǹkan mo ti rántí ẹ̀ báyìí àwọn bàbá ọ̀nà tó máa ṣẹ́gi sọ́run ṣẹ́gi sọ́run ẹni tí ń náà ti máa ṣẹ́gi sọ́run <laughs> ẹ̀ tó bá sì máa gbé lọ́dọ̀ bàbá tí ń bẹ ní ọ̀dọ̀ rẹ̀ àwa mọ̀ torí àgbẹ̀lẹ̀ mi náà mo mọ kó dá sì wa àwọn bàbá náà bá foríjì wọn ẹnìkan sọ pé jálàbì <laughs> ọba oku oku oku ọjà yàbá ní aba ọjà bàbá wa akọkọ bàbá ìmámù akọkọ bàbá ìmámù kíni akọkọ tẹ́ǹpẹ̀ ní Usman àwọn ní àkọ́kọ́ bẹ̀rẹ̀ oko ń bẹ̀ nígbà bẹ̀rẹ̀ oko ń baba tán bàbá ìmámù hmm. táwọn Yorùbá máa ń pè ní àwọn nígbà tí wọ́n kú mbẹ́ tàn án bàbá tí wọ́n náà wá bọ́ sí oko ọ̀hún béèrè oko ọjà wọ́n pè ní ọjà hmm. àwa náà débi alábà mbẹ́ hmm. alóko alọ́pẹ́ hmm. tó ti bá wọn àmọ́ àṣepọ̀ mbẹ́ adáko táwa náà ti kẹ́kọ̀ọ́ oko tó yìí ọ̀rọ̀ tá à ń sọ yàwá náà yóò fi àpò nífìwé inú ni òwú ń wà igi ọwà lẹ́mọ̀ nígbà tá a fi gọ́ọ̀mù sára nǹkan bí bandage ta a sí sákù báyìí tá a wá fi lé náà ń pè ní sẹ́gisọ́rùn so igi yìí nígbà tá a sẹ́gi bí igi sẹ́gisọ́rùn àwa igi kéékèèké kéékèèké àwa fi àwọn oríṣiríṣi àwọn nǹkan sí ibẹ̀ nígbà wá sí bá ń tán àtúnwámúgi ní ìhàn àkómọ ìjẹun pè ní àbùbáṣù hmm. ní pé àwọn igi oríṣiríṣi tá a ti kíni ìṣẹ̀pẹ́ tá wá sẹ́ mọ́ra wọn ṣe mọ̀ pé ọba fẹ́ pè ló kọ mú tó pè bá hmm. ló pè ní àbígi tọ̀hún hmm. ẹ̀yìn ṣe mọ̀ pé ní tí fẹ́ pé nǹkan tó dojúrú tẹ́nìkan òbí ẹsẹ̀ kan àfẹ́ pè a bá tó pè é hmm. tó ti ń ṣe àwọn kan ní yẹn ó dojúrú bí ẹsẹ̀ kan bá a ti ṣe nù ǹjẹ́ ń pè ní ádàbò nìyẹn o gbogbo nǹkan tó bá yẹ tó bá rí wípé èébú lọ́jẹ́ fọ́mọ àyá rẹ̀ kejì ya kóra rẹ̀ gún bẹ́ẹ̀ wọ́n kásà pé rárá pé wọ́n bí ẹsẹ̀ kínní kan ó ti yé wọn tí nǹkan bá dojúrú tán náà ni wọ́n máa lo àtọ̀káṣù bíkì ni a máa lò fún náà. àkọ́lẹ̀ arínú arínú tààrà bí sọ̀rọ̀ márùn-ún gan tó lọ́nkọ́ wọn pé kó ṣe bẹ́ẹ̀ alẹ́ sọ́dátù sọ́ọ̀d ayà 43 àti 44 ọlọ́run bá sọ ووهبنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب آه، وخذ بذلك ضغثا فاضرب به ولا تحنف إنا وجدناه صابرا نعم العبد إنه أواب ọ̀rẹ́ wà kó bí yàdíkà dẹ́gùsàn dẹ́gùsàn ọlọ́run pa aláṣẹ bí kò sí eh, eh, àwọn nǹkan náà nù wà ìlọ́fà tó lárúkọ àti àlàkìlám. náà wà á nílé yazidi. wọ́n ní dábàá ti ní àfa àgbà yìí tí ó jẹ́ ń lúgà àràbíyà dáadáa ètò wọn tó yí dáadáa wọ́n ní dábàá ti rí àbúrò wọ́n ní túmọ̀ ẹni àlàájú sí kíni wọ́n ní pé wọ́n dè panu ẹ̀mí wọn ló túmọ̀ àlá ọwọ́ lẹ̀bẹ̀ ni pé àlá jẹ́ nǹkan tá a dè ẹni tó wá fẹ́ túmọ̀ rẹ̀ ó tù ú lẹ́ǹdì ó tú àlá àwọn àlá tí ọgbà tútù ní a máa ń pè ní àlá àbùmá wọlé àlá hulum hulum bíbọn mọtẹyìn ẹ ẹ jẹ́ ń pè ní àlámù ní àlá tí yàn lá òyòlá àbẹ̀hún ọba nígbà tí ó sọ̀rọ̀ ní tiẹ̀ sọ́bẹ́ sọ fún ọ pé wọ́n bá ń túmọ̀ àlọ́ ó ní àfitúní fi rúùyá yà ẹ bá ń túmọ̀ rúùyá ló pè àwọn èèyàn mọ̀ túmọ̀ rúùyá àmọ́rí ah, rúùyá àwọn oṣù especially àwọn sofia àmọ́rí rúùyá àwọn christian náà fi mọ́ lálá kan sí ọ hmm. ah, eh, àwọn jọra wọn sofia àti christian hmm. ah, àwọn kò sófin lùlù christian náà sí kíni sófin jó. <laughs> níṣẹ́ iná ìjó súfí ń kọrin àwọn súfí náà ń kọ kọ̀sídà àbí àwọn ń fi kọ̀sídà àwọn súfí ń tutẹ̀ fún báà mọ́rùn hmm. àwọn kírísẹ̀n náà fi <laughs> àwọn fi kọ́ọ̀sì kọrùn wọ́n jọra wọn ẹ̀mí ń gbé súfí ẹ̀mí ń gbé tìǹ náà ní chọ́ọ̀chì tó àkúlẹ̀ ibi tá a fẹ́ lọ́m̀bẹ̀ ni pé wọ́n ní ẹtúmọ̀ rúyá ọba ló sọ pé ẹ túmọ̀ rúyá fún mi ṣùgbọ́n gbà táwọn amáláwù tí wọ́n fẹ́ sọ tí wọ́n àádàlú àǹtẹ́sìmí àtìlẹ́mọ́lì ilẹ̀ àtẹ́sìmí àwọn wá kò ń bi rúyá àwọn òpin rúyá ń ti wọn wọ́n ní ó kọ tí ọba pé wọn àwọn ò ní pè é ẹ̀yà rẹ̀ dákun bó nígbà bá ṣe pé nǹkan rẹ̀ lọ́yẹ̀ ká bá pè é ọba pé nǹkan ẹ̀ ní rúyá ẹ̀yìn wá ní ó kọ mí lẹ́sọ̀ ó kọ mí tí wọ́n wá sọ ni òun náà ni wọ́n fi pè ní àgọ́gọ́s àhàlà wọ́n àbọ̀rọ́s àhàlà wàlákin kílọ́fà kílọ́fà tí wọ́n fi fi rú yálẹ̀ tí wọ́n fi fò lọ bí àbọ̀rọ́s àhàlà ayẹ̀ká wo kílọ́fà ń bẹ̀ لأن من جهل شيئا مما ادعى علمه لا يستسلم مما ادعى علمه لا يستسلم ẹ lọ máa fi gbogbo ẹnikẹ́ni tó bá ṣaláì máa mọ nǹkan kan o tí sì jẹ́ sí pé wọ́n ń pè é máa pọ́ mà ẹ gbọ́ mi píríncípù bẹ̀yẹn kò yí dáadáa hmm. ẹni tó bá ṣaláì máa mọ nǹkan kan hmm. táwọn ayé sì ń wò pé ó mọ nǹkan o hmm láyẹ̀ stẹ́sì kò ní gbà lójú ayé pé òun ọ̀mọ́ èyí tó ṣe àwọn àwọn mọ́láwù tí wọ́n jókòó ní àwọn àwọn láwù àwọn ọ̀jọ̀gbọ́n tí ọba yẹn kó jọ ní tó ṣe wọ́n nìyẹn ní tó ṣe wọ́n jọ náà nù torí pé wọ́n ti pè mọ́ wọn pé àwọn ẹni ń túmọ̀ àlà mm. ẹ mọ̀ pé wọ́n wá nǹkan tí wọ́n wá mọ̀ yìí abẹ́ nǹkan tí wọ́n rò pé wọ́n mọ̀ ní ọwà ṣẹ́rù fún wọn gbà yín láì ní tí wọ́n tọ́ba tẹ́lẹ̀ sọ pé tí wọ́n fi pè lóko tọ́ba pè nù ni ọba pè ní rúyà àwọn yà kúrò níbi rúyà tí wọ́n bá pè ní àtọ̀kọ́sọ àhàlà báyìí yálìjà ìlà rúkín àwọn alábàárà pé afásùmá àwájì ọfẹ́ ọfẹ́ ọsáfẹ́ kọfà pé káṣìírí ọmọ ṣe kí ni kọmọ tuta ìjà àbí sọnù قصد المنع من التصمية أبقص أحلام kí ló fà táwọn aláwo tí wọ́n máa là tútọ́ bá kójọ yìí tí wọ́n fi pé tí wọ́n fi pé mina tesmia tí wọ́n fi pé àlàtọ́ bá lá ní abghas àhàlà àwọn akọ́sùdù wọn wá igi lọ́ba tún ní ìdí ní bá ń fò lọ igi wa ń fò lọ fò lọ fò lọ fò lọ ń bọ̀ ya ó tún gúnlẹ̀ síbì kan ó tún gbéra ń bẹ̀ ó tún fò ó tún agúnlẹ̀ síbì kejì ìgbà àwọn ilé òun abghas rẹ̀ kò tó jẹ́ sí pé ènìyàn ọ̀gbọ́dọ̀ wà kọ̀dọ̀ kan sáàmà àhẹ́nà àksáàmàlà àhàlámà ẹmọ fún ẹ̀yẹn lè wà àlámà yíò ìnsán ẹ̀wọ́ ọmọ ìyá mi tó ń gbọ́ mi lọ mọ̀ pé ibi tí agbára ti ẹ́ pín sí ìbẹ̀rẹ̀ lómi ti bẹ̀rẹ̀ tiẹ̀ ẹ̀rọ mi ìtọ́ba lágbára yẹn bí yẹ́s ah ní gbogbo ilẹ̀ ìta ah, ah àyàn ọgbà ah dákun number one ah jókòó ẹ jẹ́ bí tí wọ́n lágbára ibẹ̀lẹ̀ lómi ìsinsin kí ló ti bẹ̀rẹ̀ kí síbí ló ti continue ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ ni ọ bẹ̀rẹ̀ ti ẹ̀ ń bẹ̀ wọ́n ní wàájìr áàzìhì kọ́ọ̀dà ọmọ ìyá mi yá lo píríncípù tá a sọ yìí kó fi gbùgbùsí ayé rẹ̀ gbogbo gbùsí ayé tó bá ń lò dì ní yàtọ̀ ọdún bóyá tẹ̀sìn ni tọ́yẹ́ bí wọ́n mọ̀ yẹn náà fìlà lóru bóyá jojúmọ́ kì í já lọ́wọ́ rẹ̀ ọ̀pátá ọmọ kí pé dáadáa ẹ̀mọ́ àmọ́ wò pé àá ah, ah, ah, ní gbogbo Òṣogbo dáwà yìí àbí gbogbo Òwò tá a wà yìí àbí gbogbo Kánò tá a wà yìí gbogbo Lagos tá a wà yìí àkọ̀sẹ́ tó lè ṣerú nǹkan tá à ń ṣe fọlọ̀ àlókò rẹ jẹ́ o bóyá gbogbo náà lọ ná káwọn mọ̀ pé kọ̀sẹ́ tó lè náwó bí a ti náwó yìí lọ́wọ́ mọ̀ pé ẹni ibi tí wọ́n ń ná dé lẹ́lùmí ti bẹ̀rẹ̀ sí báyẹ̀ pé màá náà ló sì ní náà pé àà níbi ti kùránì yìí àà àwọn èèyàn gbà àkádàlẹ́ àtúnṣà ààrẹ nìkankan àà níbi ti kìíní ààrẹ nìkankan jókòó ẹjẹ́ ibi tí wọ́n bá dé ibẹ̀ làwọn míì ti ṣe kíni ní ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní bẹ́ẹ̀ náà lè tó ayé náà tẹ̀sìn lásán ètò ayé rẹ náà ọ̀dùnìyàwó ìyà ètò ayé rẹ náà márùn bẹ́ẹ̀ wọn bá kọ́lé kan ní àdúgbò rẹ̀ dáná pé àpèwà wò ni àwọn ń sakọ pé kátó tó mi rò pé ó tún dàrí kìámà hmm. ìwọ yẹ kó ọmọ yìí pé ọkọ̀ nǹkan kan ibi tí wọ́n kọ́ dé ohun ẹlẹ́lómi fi ṣe foundation tiẹ̀ hmm. àwọn fi ilé rẹ̀ ga sí ibi tẹ́lómi rẹ̀ ṣe bẹ̀rẹ̀ hmm. foundation tiẹ̀ nìyẹn gbogbo ohun tó pè nílé yẹn ni foundation lómi hmm. so bá a bá ti ń sayé tá à ń sẹ̀sìn ká máa ronú pẹ̀yìn fà ká máa wẹ̀yìn báyìí ibi tí mo bá dé ilẹ̀ lómi ti kíni ló ti bẹ̀rẹ̀ tiẹ̀ ọ́ sinmi tó bá ti bẹ̀rẹ̀ wò fàlátàrà ànàkà mọ́rò púpọ̀ ló pin gbogbo pin gbogbo nǹkan bọ́bá ìsì tẹ òdùn bẹ̀ mọ́nu rẹ́mọ̀ hmm. pé àwọn bàbá wọn pé ah, ọ̀tẹ̀ ọ̀tẹ̀ àwọn àwọn pé ọ̀tẹ̀ lọ́wọ́ pé kí ni ẹ fi mí lẹ́jẹ̀ ń tẹ́ ah, tó bá ti tẹ́ báyìí àwọn bàbá tó ní ọdún fàṣẹ tẹ́ bì hmm. <laughs> ẹni pé òdùn bẹ̀ mọ́nu lóyún àbá ìsì tẹ́ kò dùn bẹ̀ mọ́nu yẹn pé kò lè padà mọ́ tẹ́tẹ̀ bá ti bá àyàn lára láyọ̀ parí nù ẹ máa sọ pé ọ̀tẹ̀ dákun gbọ́ o hmm. ẹ̀kọ́ ayé nìyẹn o ọ̀tẹ̀ nítorí ṣe yí ọ̀tẹ̀ ọ̀ nítorí ṣe yí ọ̀tẹ̀ ọ̀wọ́ náà dákun tẹ̀ torí bí tọba ti tẹ́ ò lè dùn má ọlọ́mọdé àtẹ́ntí wá ní gbogbo àwọn tí wọ́n sì ń tẹ́tẹ̀ kútẹ̀ náà tí wọ́n fẹ́ tẹ́ ọlọ́mọba adarí wọn padà gbogbo akẹ́ tẹ́ àfẹ́kẹ́ tẹ́ ìmọ̀yìn ní ẹ̀mọ́ wùwá ẹni tí ó tẹ́ hmm. ẹ̀mọ́ sọ̀rọ̀ ẹni tí ó tẹ́ hmm. ẹ̀mọ́ sèse ẹni tí ó tẹ́ hmm. tẹ́ bá wá sèse rẹ̀ ẹ̀ padà náà ní padà وما نحن بتأويل الأحلام بعالمين آه لماذا أخروا هذا الكلام؟ هذا آه نعم أخروا هذا مكرا وكيدا آه لأنهم لو قدموا هذا الكلام على تسمية الجديدة لرؤية لكان سببا لتجهيلهم بأنفسهم آه بين الدنيا يا جامع تقوي ما جامع تقوي أريكوي وما نحن بتأويل الأحلام بعالمين وما نحن بتأويل الأحلام قلوا من تبعوا أنه القرآن تان توما لوي ó rí pé wà máa nahnu bi ta'wil al-ahlam bi alimina ó ń kọ́ sáájú kí ni akọ́kọ́ wí adghas ahlam wọ́n ní kí ló fà jẹ́ fi kọ́kọ́ sọ pé adghas ahlam before kí wọ́n sọ tó sọ pé wà máa nahnu bi ta'wil al-ahlam èyí tí wọ́n kọ́ sọ pé aláburúkú lọ́lá wọ́n kọ́ sọ pé àwọn ọmọ àwọn ìtumọ̀ wọn ò wí wọn kọ́ sọ pé àlá burúkú àlá tí ò nítumọ̀ lọ́lá hmm. ṣùgbọ́n wọn báwọn àwọn àlá tí ò bá nítumọ̀ báwọn àwọn ìyá àṣìǹtì wà wọ́n ní kí lọ́fà tí wọ́n ṣe báwọn wọ́n dé tè náà ni torí jẹ́ mọ̀ pé táwọn bá kọ́kọ́ sọ yí pé àwọn ọmọ aláyébáyìí tí a àlàtọ́ láyé wa àmọ̀ tú o ọba ó pé àti òmùgọ̀ làwọn tí mo kó jọ wọ́n kọ́kọ́ bá àlà ọba jẹ́ náà a bá fẹ́ bàjẹ́ ẹnu náà ní ìbàjẹ́ ẹnu ní kọ́kọ́ fi bá àlà ọba jẹ́ pé àbọ̀gọ́s àlà ẹ̀yìn ẹ̀kọ́ wà ń bẹ̀ fún gbogbo àwọn tí wọ́n máa tọ́ bá ti ráwọn ilé tètè wọn fẹ́ máa ṣe kínní wọ́n kọ́kọ́ bá ọ jẹ́ náà kí tó wá sọ tí wọ́n fẹ́ ṣe bá ní àwọn èèyàn ti ṣe نعم أخبروا هذا مكرا وكيدا نعم فاعلم أنهم فاعلم أنهم ما نفوا تعبير الرؤيا عن أنفسهم ولكن نفوا عن أنفسهم تأويل الأرضاف wọ́n sọ pé àwọn màláàtú ṣùgbọ́n wọ́n láwọn ìtumọ̀ àlàkalà àwọn àrànà báwọn àwọn èyí àti ń ta wọ́n fojú rí díkò àláhùn pé aláàrán lọ lájàre àwọn ìtumọ̀ àwọn ilé nìkan àlátọ́ gbópọn dáadáa ní gbíwá ọba àṣẹbọ́ba àṣẹbọ́là jíjọ fàbádàlá ní ẹni tó yẹ kí wọ́n ṣe ní kí wọ́n fọwọ́ wọn sọ̀rẹ́ndà pa àwọn ọmọ àwọn ọmọ àlá ilé ìkọjá ìmọ̀ àwọn àbágbára wọn ṣùgbọ́n tó ń tibẹ̀ wọn sọ̀rẹ́ndà lájà owó ìlà kàfà wọ́n fẹ́ wọ́n fẹ́ lára wọn kò níbi ojú wọn fẹ́ kí ojú àwọn àdáyàlì kan náà torí pé ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí àtọ́ba gbogbo ayé ló wà Hmm. àyè àgbà àwọn báyìí ṣe àwọn máláwù ló pè wọ́n náà máa pé wàlì máláwù jàlè súnà mara annas ẹ̀ṣẹ́ ń pè máláwù náà ní gbangba yìí wọ́n wá ń pè ní máláwù ẹ̀yin tẹ́ fi ti gbogbo àgbàǹjà ẹ̀yẹ́ pé ta bá ń lọ sóde báyìí ẹ̀ṣẹ́ mú lẹ́yìn hmm. àwọn agbàbíkásá àárín rìn wọ́n ní kílọ́fà tí wọ́n fi sọ wọ́n ní máláwù àwọn tí ọba máa kó rìn tẹ́gbẹ̀gbẹ̀ máláwù náà làwọn tó jẹ́ sí pé ó fìtì rẹ̀ láti mú lọ sóde hmm. máláwù náà ni òde tẹ́lá ní àlìmálà òkú náà ní gbangba yìí ibi tó tẹ́ pẹrẹsẹ tí gbogbo ayé ọmọ ríra wọn wọ́n ní wọ́n sọ wọ́n ní máláwù torí pé wọ́n láṣọ tó dáa wọ́n ní bàtà tó dáa tó bá yẹ pé tọ̀rọ̀ ni wọ́n mọ̀ lọ gbé kalẹ̀ tó bá yẹ pé tìrìn ni wọ́n ò rìn kọ́ yé ọ́ tí wọ́n bá wà wájú rẹ àpọ̀nlé ọmọ jẹ́ fún ọba tí wọ́n bá rìn lẹ́yìn rẹ àpọ̀nlé ọmọ jẹ́ ti ìwọ ọba wọ́n ní ìdíjà fi ń fihàn ní kínú máláwù rẹ. wọ́n ọlọ́mọ fi aláìmọ̀ kan a máa gbà ń kọ̀kọ̀ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà wọn ìsábà gbà ní gbangba o kò ní gbà fún ọ̀pọ̀ nípa aláìmọ̀ kí n tó sí àwọn àwọn yín kún tún lè róyà àti àbòrónà tí wọ́n fi ní àbùkásù àhìlán wà máa náà nù bí ta'wil al-ahlam ọ̀rọ̀kọ̀dẹ̀ àtúlákà lùkù fáàrù alùkùrá ẹlọgbọ́ o náà bá ní àbùkásù àhìlán àwọn kẹfìrí máa ti lò fún Qur'an wọ́n lò fún wáhì tọ́lọ́nsọ̀ kalẹ̀ fún ànábìwá àwọn ìnípe ní kíni wọ́n fi kùránì níran ẹgbẹ́ àwọn ìsìn àrán ní gbogbo táyé Muhammad sọ́n sallallahu alaihi wa sallam àwọn ìsìn àrán máa ní suratul anbiya àyà karùn-ún àti àyà kẹrin àyà kẹrin àti àyà karùn-ún qala rabbi ya'lamu al-qawla fi as-samaa'i wal-ard قال ربي يعلم القول في السماء والأرض أه. وهو السميع العليم لن ينقى بل قالوا الأمراض أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية كما أرسل الأول بل قالوا أضغاث أحلام بل قالوا أضغاث أحلام والله بوعمل دلان ما بين بطني أضغاث أحلام هو نال القرآن سورة الأنبياء آية لي كان نالوا آية لي كيلو نالوا نالوا آه. نالوا ẹwà níparí ayà ìta fi kẹ́kọ̀ọ́ tòní tó ní wà máa náhùn bí ta'wili al-ahlami bí àádìmí wà máa náhùn bí ta'wili al-ahlami bí àádìmí gẹ́gẹ́ bí àṣà wa ayà tó bá parí báyìí ni a máa wò pé kí lọ parí ẹ̀ bí àálìmínà àbí bí kí náà pé bí àárí bí àálìmínà o àwárí àálìmínà hmm. Suratul Anbiya 51 ọlọ́wọ́ bá nígbà tí ń ròyìn ànábì wa Ibrahim alayhi salatu wa salam ó sọ pé Ibrahim rushdahu min bí àálí ni tó kílẹ̀ kan sí Ibrahim rushdahu min قبل وكنا به عالمين سورة الأنبياء بكنا Aya 81, Ọlọ́run tún sọ pé Wa li Sulaymana riyaha sifatan tajri bi amrihi ila al-ardi allati barakna fiha وكنا بكل شيء عالمين آيات تقبلنا بقالوا وأضغاث أحلام قالوا وما نحن بتأويل الأحلام بعالمين lẹ́kọ̀ọ́ tọ́lá bídín láì tààlá á wọnú agbó ọ̀rọ̀ fẹ̀mọ̀ pé wọ́n ti sọ̀rẹ́ńdà pé apá àwọn ọ̀ka ọba òsì ní yẹ̀kù ní gbùlẹ̀ sáà tí ń wá ọ̀nà abú ní àbáyọ wà bó wá ló ti wá rọ́nà àbáyọ bọ́wù ní a ti jẹ́ kó kan ànábì wa Yusuf àyíṣọ́ra ẹni tá torí ẹ̀ jókòó gan tá a fi ń ka tààfin sọ ìtumọ̀ àlá náà ní tààfin tọ́ tààfin ka súra yìí àti àyà yìí náà ní ẹ̀yìn ohun tó bá di lọ́la bí ní láìta àálá a máa tú iṣu rẹ̀ dé ìsàlẹ̀ kòkò ọlọ́run ọba kọ́sọ àjọ̀nà náà wàsálàmù alaikum wa rahmatulahi wa barakatuhu. wa alaikum wa rahmatulahi wa barakatuhu.